محمد من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìdúpẹ́ tó pọ̀ fún ọba Allah ajẹ́rìíjọ́ kan ṣoṣo olúwa wa Allah bákan náà ajẹ́rìí pé àmẹ́lúwa Muhammad ẹrú sìn olúwa ní ṣe lódodo ìjíṣẹ́ olúwa ní ṣe lódodo àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìjẹ̀fà nìyẹ́bí àwọn aráàlú rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn abẹ olúwa ṣàṣe wá ní ọ̀mọlẹ́yìn ànábì òótọ́ àti lódodo lẹ́yìn náà a ti kíra wa ní kíkí islam eléyìí yóò jẹ́ àfikún lórí ọ̀rọ̀ aṣúra èyí tí a ní òwúrọ̀ zina nípa pàtàkì ìjọsìn àwẹ̀ nírú ọjọ́ yìí ti ṣe déédéé ọjọ́ ọ̀la. Bákan náà, apàkíyèsí sí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ní àtẹ́síbú ala أن يكفر السنة قبله النبي من هناك kí olúwa kó fi ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ láàrin ọdún láàrin ọdún kó tó di pé ọdún ọjọ́ aṣọ́ra yìí ó ṣẹlẹ̀ ìyẹn ni pé ọdún kan sẹ́yìn nítorí jẹ́ pé irú àwọn ọ̀rọ̀ báyìí a máa sábà fi àkíyèsí wípé àwọn minor sins àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni sọ̀rọ̀ yìí rẹ̀ jọ̀rọ̀ gbogbo àwọn mọ̀kàfẹ́rọ́tù àdùnnú àwọn iṣẹ́ tá a bá ti rí nínú Al-Qur'an àbí nínú Sunnah ọlọ́run bá ní ń tẹ̀jú jẹ́ níbú. كبائر ما تنهون عنه نكفر عنكم كني سيئاتكم وندخلكم مدخلا كريما ọlọ́ni tẹ́ ẹ bá jìnà sí àwọn ìyá ńlá ẹ̀ṣẹ̀ tá a ní ẹ jìnà sí àwọn kéékèèké wọn á máa ṣàmójúkúrò rẹ̀ torí bọ́mọ ènìyàn àti wọn aláṣìṣe ọlọ́ni tó wá rí bẹ́ẹ̀ níbi kílùkù ní ọ̀rẹ́ kọ́lá ń wọn ilé tẹ́ padà wọ̀ ilé ala ni ẹni àpọ́nlé lẹ́jẹ̀ ẹni ọ̀dọ̀ ẹni ọ̀wọ̀ lẹ́jẹ̀ níwájú olúwa òun ló fẹ́rẹ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ gbogbo àwọn ẹ̀rí tó wá pé wákàtí márùn-ún mara wò yín síra wọn ni rọmọdọ́nà sí rọmọdọ́nà kan ìpẹ́sẹ̀rẹ́ ni bẹ́ẹ̀ ni hajj ìpẹ́sẹ̀rẹ́ ni bẹ́ẹ̀ ni ìfẹsẹ̀rẹ̀ àti gbogbo àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ wá ní àwẹ̀ aṣọra yìí bẹ́ẹ̀ ni tàràfà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àlùwàlá ṣíṣe ń kọ́ ohun ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn iṣẹ́ olóore tí pẹ̀sẹ̀rẹ̀ ká mọ̀ èdè èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni àwọn ìṣẹ̀ kéékèèké tọ́ àwọn ìṣẹ̀ ńláńlá ń kọ́ bó lè ń ṣe bó lè ń ṣe túbá kù ńbẹ òun tiẹ̀ kì í ṣe pé ọlọ́run ò ní pẹ̀sẹ̀ ńláńlá rárá ọlọ́run ọba nínú àwọn orúkọ rẹ̀ òun náà ní kí ni at-Tawwab wa huwa al-Ghafur yaqbalu at-tawbata 'an 'ibadihi báyìí túbá àgbà tó túbá wọ́n jẹ̀ mú kàbáyé ẹ̀ṣẹ̀ òun náà ní kẹrù túbá ń bẹ̀ túbà kó jáwọ́ kó kábàámọ̀ ṣùgbọ́n àwọn máínà máínà ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kódà bẹ́ẹ̀ rú ọ̀rá tí túbà ń bẹ̀ bí ọ̀rá tí túbà ń bẹ̀ èyí náà ètò dáa jù lọ́rọ́ túbà o ṣùgbọ́n bẹ́rù ọ̀ràn títú bá àwọn iṣẹ́ olóore kan bẹ ipa àwọn ẹ̀ṣẹ̀ ipa orípa ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ ni nínú ẹ̀ òun ni àwẹ̀ ọjọ́ kẹwàá yìí àṣùwà ìṣèlérí ọ̀la àti sọ̀rọ̀ níwọ̀nba lórí bó ṣe dáa kéèyàn tún gba ti ọjọ́ kẹsàn-án àti gbogbo àwọn kan tí a pè àkíyèsí sí. pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àkíyèsí kékeré káàkiri lónìí náà ni gẹ́gẹ́ bí àfikún níwọ̀nba nínú Islam tíyẹn bá ti máa ń tó yẹ kó ṣe nígbà míì tíyẹn sì dúró tì yóò ti gbọ́ yé wípé nítorí bá yàtọ̀ sílé ìgbọ́ ẹ̀ kó òun ṣe é ẹni bá mọ tawhid yọmọ kó wọn gbọ́dọ̀ ṣe kí ni wọn gbọ́dọ̀ ṣe kúfúrú àti ṣirk ẹni tó bá mọ súnná yọmọ kó wọn gbọ́dọ̀ ṣe bídíà wal-khurafa ẹni ma bá mọ ntọ́lọ́wọ́n ọba pàṣẹ yọ mọ̀ pé yòdì kejì rẹ̀ èèyàn gbọ́dọ̀ débẹ̀ nù àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ ènìyàn yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ ènìyàn àgbàgbéra lọ́pọ̀lọpọ̀ ìgbà ìfẹ ẹnu ó lè ìgbà ibi tí ibi tí yé òun náà ni ibi àwọn abala yìí àwọn ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ wa ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ẹ̀rí èyí ò sì kò sì ṣe é papọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ kò sí bó ṣe lè jẹ́ definitely o ti pa ntọ́lọ́wọ́n ọba fẹ́rẹ́ ẹ̀jẹ̀ àti principle yìí mú tó bá ṣe pé láàyè lásìkò yìí nǹkan kan ló wá nínú ọ̀rọ̀ ọlọ́run àwọ̀rọ̀ ànábì tó ní ká ṣe bẹ́ẹ̀ bá ti ní ẹja fèrè náà kàn àbí ẹja kọ́ṣe ìkànnà ó kò ṣe é má rí i pé ẹja da gbogbo ẹ̀ pọ̀ kò ṣe é kò ṣe é papọ̀ lọ́fà tọ́lọ́run mọ̀ ní ẹ má da òótọ́ ẹ má da pọ̀ mọ́rọ́ wala talbisul haqqa bil batili ẹ má dàgbà jẹ́ pọ̀ mọ́ òótọ́ kí ni ó ṣẹlẹ̀ ó tẹ̀ tó mọ̀ lẹ́hàá ẹ padà pa òótọ́ rẹ ẹ tẹ̀ òótọ́ rí ẹ̀rí fáyọ̀ dùnmọ̀ ẹni kí ni wọ́n tẹ̀ tó mọ̀ lẹ́hàá kọ́ wa ń tún ṣàdàm ẹ̀yin ló sì mọ̀ pé ah, ẹ ti yí kíní ìpadà ẹ ti dọwọ́ rú ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ tọ́ bí ká ti lọ nípa tó ní ṣe pẹ̀lú aṣọ́rọ̀ bàtà tí mo kọ́ yẹ ká gbáwẹ̀ níbẹ̀ nǹkan tí oníṣẹ́lá Muhammad salawatullahi wa salamu alayhi tó kúrò àtàkìyèsí èèyàn gbọ́dọ̀ wá ṣe àwọn àṣe ètò kan àti àwọn àṣejù àwọn kan ń bẹ nínú ọjọ́ ọ̀la yìí àṣejù wọn ó kọjá bí kẹ́fù wọn ti rí wọn rí náà kọjá ewé àwọn náà ti ń àwọn mùsùlùmí àwọn náà ń àwọn mùsùlùmí àwọn náà sì ń ṣàfihàn wọ́n sì ń pera wọn ní ẹlẹ́sìn àmọ́ wọ́n ti kó lẹ́lẹ́sìn wọ́n ti di ẹlẹ́sìn àwọn tó ń pè ní ṣíà ọjọ́ wọn láàyè àwọn atúnwá fún ní wọ́n ti fún ní àwọn oríṣiríṣi àwòrán wọ́n níjọ́ òun náà pa òṣèé wọ́n níjọ́ bànújẹ́ níjọ́ náà wọ́n níjọ́ òun kọ́ banújẹ́ kó síra rẹ léṣe kọ́ fọ́ra rẹ ń gò lórí kọ́ sára rẹ ní ìtàkùsà òun gan ló fìdí ẹni rè kò kò kò kò sunkún sunkún kójú rẹ fọ́ dànù ẹ̀hẹ́n ọ̀rẹ́ wa dẹ̀ni rè ni a àgbọn kò mọ̀ lélẹ́yìí òfò ńláńlá lélẹ́yìí ìgbésí ayé torí pé kò sí nínú ẹ̀sìn olúwa ó ṣe ńlá fi tánà ọba fi ń ṣe ńlá Muhammad sọ̀rọ̀ wọn ni àyájọ́ yìí ọjọ́ bàmíjẹ́ nìkan máa jẹ fún mi ẹ̀ lébà nínú Al-Qur'an ẹ̀ lébà súnà nàbì fànàbì mi ẹ rántí o gbogbo jẹ́jọ́jọ́ kan bá ti ń déjú ayé ẹ wá bàmíjẹ́ ń bẹ̀ ẹ lálàsì ara yín bẹ̀ kò sínú ẹ̀sìn ọ̀rọ̀ èyí tó wà òun ni pé ọjọ́ yìí o ẹ fi dùnnú gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ẹ jẹun ẹ jùwé kódà ànábì ní ìwọ ni ẹ má tún gbààwẹ̀ lóòjọ́ ọdún ẹ jẹ kẹ ẹ mu ẹ sì má ṣàṣejù wọlé àtúnṣerìfù ẹ má ṣàṣejù bọ̀tì kí ni ń ṣẹlẹ̀ wọ́n ti wá kó àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn kìnnìkà wọ́n pa òṣèlú ni wọ́n ṣe sọ ọmọ ọmọ ànábì ni ọmọ ọmọ ànábì ni wa nahnu nuhibbu gbogbo ẹni eré tó jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ara ilé ànábì ni. tọ ọ̀dà yàtọ̀ sí Hussein àwọn yòókù ń kọ́ kí tí wọ́n sọ̀rọ̀ nípa Hasan nínú àwọn méjèèjì ẹ̀gbọ́n tàbúrò sáà ni wọ́n tó tóbi ọdún kan ẹlòmíràn máa níbejì ni wọ́n wọ́n yé ṣèbejì o Al-Hasan lẹ̀gbọ́n tó sì tóbi ọdún kan lé díẹ̀ ìbẹ̀ láàrin wọn kò pọ́dún méjì láàrin Hasan àti Hussein níbi bí wọn bẹ́ẹ̀ sì ni láàrin àwọn méjèèjì Hasan yìí ló lóore jù pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad kí ló dé ẹ wá lọ wo gbogbo ọ̀rọ̀ wọn yáyá àti irọ́ wọn àti jàǹbá wọn àtàbùsí wọn àti ìbàlẹ̀jẹ́ wọn gbogbo ọmọ lọ́mọ Hussein yìí wọ́n ní ìgbìyànjú ọgọ́rọ̀ nínú àwọn tó ṣe wípé àwọn onímọ̀ fi ní ẹ̀ àwọn eléyìí àdánwò ni wọ́n jẹ́ fún Islam àwọn eléyìí ẹ̀rí kànga àbíyànjẹ pàǹdà nínú rẹ̀ sí òun ni wọ́n jẹ́ fún Islam àti mùsùlùmí tọ́ irú ọjọ́ ọ̀la ẹ̀rí ẹlòmíì ọmọ rí wọn mọ̀ níyà ọ̀sẹ̀ wọn fọ́nra wọn di lórí wọn sara wọn ní ilé ìta wọn kò jọ kọ́dà bíi táyé bá tún gbà wọn wọ́n tún ṣe rálì wọ́n tún dàgbòrò òun ò ti dánwò ní nàìjíríà yìí náà tí wọ́n tí wọ́n kọ́ra wọn láwọn ṣe tán láti fèsì gọ́ọ̀mẹ̀ntì láwọn àsìkò kan kíjọba tó rò pé owó làwọn eléyìí à ìjọba fẹ́ kí ni kò sí ìjọba mọ́nù báwọn kan bá tún láwọn ń ṣèjọba níbi kan gbogbo bí ọdún mélòó sẹ́yìn ó wà káàkiri ọ̀bẹ ní ìtura yìí náà àbẹ̀ olúwa kó mú sàfọ̀ fọ̀wá mọ́ kó fọ gbogbo àwùjọ wa mọ́ kò di àwọn ọba alẹ̀ jẹ́ kó dá wọn náà padà sórí òdodo ìran kan làwọn eléyìí lọ́tọ̀ nínú ìran míì táwọn náà tún ń ṣàṣìṣe àìrí àṣejúre àwọn aláṣẹ ètò ń kọ́ àwọn tó tún wá múrú ọjọ́ ọ̀la yìí lọ́jọ́ ọdún eléyìí náà báwa náà ṣe bá a nù. subhanahu si wọn á kayo kayo ọjọ yìí kayo káyókáyó kọ́dà ìran iléyà wọn á sẹ́kù eléyìí apá yìí àtọ́rùn yìí níjọra sọ́ọ́dì wọn á ní kayo káyókáyó ni ìgbẹ́ ti yí padà ni ọ̀ya ẹ̀sùn ní sáré gbogbo ilé ti pàdé wọn àmàlà sínú àwọn tí èyí ọjẹ àwọn àgbàlagbà ọbẹ ọmọ ṣe yọtọ mi yọtọ mi àwọn máa tún jẹun yóò tán wọn á tún lẹra wọn ní òkèlè ọkà wọn á tún ṣe eré wọn tún ṣe gbogbo eléyìí kò sínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad kìí sọdún ẹ̀sìn ní eléyìí náà ká sọ ọjọ́ kan káyé kó káyókáyó àwọn kan banújẹ́ àwọn kan dunnú ẹ̀ àwọn méjèèjì ò sí lójú ọ̀nà ẹ̀sìn ni pé anábì ní àwa la lẹ́tọ̀ọ́ sí Musa anábì sì ní sọ nǹkan àfi kó jófin látọ̀dọ̀ ọlọ́run kọ́dà lọ́wọ́ bẹ̀rẹ̀ ó ṣe ọlọ́run ní ń gbé àwọn èèyàn dìde pé ẹ lọ sọ fáwọn akọ́wà ní gbèríko náà ẹ lọ jẹ́ kí wọ́n ní information pé dáadáa kí wọ́n gbà wẹ̀ yìí àwọn aṣọ́ra táwọn yìí ọ̀ràn èèyàn lọ kọ́kọ́ jẹ́ létí àlànà yìí nígbà tí Ramadan dòfin tàbí ṣáàyè ọ̀ràn yẹn kan mọ́ yàtọ̀ sí Ramadan ẹni bá fẹ́ ni àmọ́ bó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni rẹ wọn amójútó ọbẹ̀ ọ̀kan náà àwọn ẹni rẹ lè láfàárí nígbà ní sọ̀rọ̀ wá sí láàárọ̀ inshàlá ta'ala òun náà ni muhammadu ibn ubaydillahi ibn abdullahi ibn shihab azuri ọ̀kan náà àwọn olùmọ̀gbà nínú àwọn tí ìmọ̀ mọ̀lìkì sàǹfààní tó pọ̀ àgbà fáìmọ̀ mọ̀lìkì. nínú àwọn àgbà afa ìmáàmù máàlì olùmọ̀tà sọ̀rọ̀ ẹ̀lmọ́mù zohri ẹni tó kú ní one twenty four alhijiri aleyhi rahmatulah wọn bí i pé ìmáàmù bẹ́ẹ̀ tíráàbù ẹ̀ nípa ọ̀rẹ́ aṣọ alẹ̀ bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ wà ramadana bẹ́ẹ̀ bá sọ pé yóò ṣe pé nínú àjò kí ẹ ń jẹun nínú Ramadan náà lórí ìrìn àjò àmọ́ ti Àṣúrà òkú bá ṣe jẹ́ ìrọ̀jú ni ó ní bẹ́ẹ̀ ni tó ń gbọ́ yé ni ó ní kílẹ̀ gbọ́ yé ó nígbà tó di Ramadan náà ọlọ́run bá ní wàyí kúntùn ẹ ti wàyí kúntùn márùbọ́ aw ala safarin fa'idatun min ayyamin ukhra ọlọ́run ọba náà ló ní tẹ́ bá ti wà nínú àjò àbúrẹ̀ tẹ́ bá wà lórí àárẹ̀ àbẹ̀ wà nínú àjò tẹ́ bá lè gbà wẹ̀ ẹ sọ di ọjọ́ mi. àmọ́ aṣúra bọ́bá bọ́bá yọ bọ́nu ó ní í ṣe pẹ̀lú ọjọ́ kẹwàá aṣúra wọn yọ láti al-yawmul ashir ọjọ́ kẹwàá ti ṣe déédéé ọjọ́ ọ̀la yìí. so eléyìí ó túmọ̀ olùmọ̀ yìí gbọ́ yé pé ah wọ́rọ̀ bọ́ wọn ó lọ́nà òun èsì sílẹ̀ kọ́dà fún òun wà lórí ìrìn àjò tó èyí tí wọ́n jẹ́ final àkéèdè òun ni àwọn ọ̀rọ̀ míì ó tún yẹ sálí ló tún mọ̀ gbé káàkiri wípé a ọjọ́ sátidé wọ́n ti jẹ́ pé yẹn ó sì wá dáwọ̀ ìgbà ńjọ́ sátidé àti kọ́kọ́ sọ pé bí yẹn bá ní àkọlé kan irú ọjọ́ òní ti ṣèjìmọ̀ kọ́gbà kó tún wá rẹ́dì fún èyí tó jẹ́ ìpìlẹ̀ gángan. fún àwẹ̀ ọjọ́ yìí òun náà lọ́jọ́ ọla ó kéré jù kó gbàjọ́ méjì àmì tọ́lọ̀ bá fi ràn lọ́rùn alóṣù yìí ní àwọn oṣù dáadáa fáwọ̀ yíyá yìí ìyẹn wa ní ànábì ní amágbáwẹ̀ lóòjọ́ sátidé yàtọ̀ sọ́ràn àyàn bẹ́ẹ̀ ni ànábì ní amágbáwẹ̀ ìyẹn ni pé ẹni tó bá mú sátọ̀dé tó bá mú ní ni òun kàn pèfà kó ń ni. àmọ́ gbogbo sátọ̀dẹ̀ tó bá ṣe déédéé àwọn ọjọ́ tó lápẹẹrẹ ọ̀nàbí ní ọjọ́ aṣọ àbọ́jọ́ àràfá gbogbo àwọn eléyìí àbáwọn ọjọ́ mìíràn ọ̀nàbí ní ẹni bá ṣe déédéé àwẹ̀ ọjọ́ yìí tó bá ìbọn sí sátidé ìyọ̀n mú sátidé lẹ́sà bí kò ṣe pé ó fọ̀lù sínú sátidé tó túmọ̀ sí wípé kódà kó jẹ́ pé ọ̀la nìkan ìyẹn láǹfààní láti gbà ìyẹn gbà pípa wọn lè la ìlàhàmù òun náà ṣe kí ni olóore olóore kó jẹ́ kó la nìkan wá ẹ o àti táṣọ àwọn ẹ ní ọmọdé gbà mí ìní lè gbà àmọ́ sátidé ẹ̀yìn aṣọra yìí ìmójútó yóò fi àlàfo àlùkàìrò tẹ̀lé orí tànàbí ni òun òun rántí pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sílẹ̀ nílẹ̀ نكتفي بهذا القدر ونسأل الله تعالى الفقه في الدين وأن يرينا الحق حقا ويرزقنا اتباعه ويرينا الباطل باطلا ويرزقنا اجتنابه اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها الدولوة والعملوة والمتسجوة gbogbo pẹ́ńpúrú wa ọlọ́kùnjọ́ gbà ó gbà yọ́nú sí wọn kọ́kọ́ sáré yọ́nú rẹ la fẹ́ mọ́sàjọ́ sí wọn lálùkìyàmà lọ́jà dá alábọ̀ ẹ̀mí gígùn aláfẹ́ ara ilé wa ọ̀nà wa ọlọ́mọsàbà àmójútó àmójútó rẹ òun là gbà ọlọ́run ilé ọ̀nà ọmọ ayé gbogbo aṣọ ara wa ọlọ́run wọ́n ṣàfi wá lọ́kàn balẹ̀ ìlú wa fi lọ́kàn balẹ̀ ẹ̀sìn ọlọ́run tí ó wa àtọ̀wé súnà nábì ọlọ́ba àfọ̀ká kílù ó dẹrẹ kó kó dẹrẹ kó ní fọkànbalẹ̀ gbogbo ẹ àfi kéèyàn mú tẹsán Ọlọ́run gbogbo ẹ àfi kó dodo lékè Ọlọ́run ṣe wá lẹ́ni òdodo ṣe wá lẹ́ni tí ọ̀ràn òdodo ṣe wọn ṣe wá lẹ́ni wọn ṣe wá tí ọ̀ràn tó bàjẹ́ lárugẹ ọlá ìpín méjì olúwa اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار